jíde o jẹ́ńdọ̀ ẹ ti ń wo kọ́mẹ́dì lọ́jọ́ tó pẹ́ jíde jẹ́ńdọ̀ ó ta wọ́n yọ kọ́mẹ́dì kan ò dùn bí irú èyí yóò dídé jẹ̀ńdọ̀ àwọn tún ò ní ẹgbàá bẹ́ẹ̀ gbogbo wọn ló kóra wọn dà síbẹ̀ ẹ máa rẹ́rìn àríntàkìtì láti bẹ̀rẹ̀ dìbò mi Esalon movie production na Yubiko. <laughs> mo ti ń wọ sinimá lọ́jọ́ tó ti pẹ́ mi ò tí ì mú kọ́mẹ́dì tó gbòòrò ní ìdílé ayé sinimá titun jíde jẹ̀ndọ́ láti bẹ̀rẹ̀ dópin bẹ́ẹ̀ bá ṣe ń wò lẹ́wọ̀n máa rẹ́rìn àríntàkìtì jíde jẹ̀ndọ́ not just another movie hundred percent comedy lélẹ́yìí thriller ni action packed movie ní suspense tó yé bọ́bọ́ ni gbogbo àwọn adẹ́rìn pẹ̀kẹ́ ni ló kó ara wọn jọ sínú ẹ̀ wọ́n pàtó rẹpẹtẹ láti mọ́tò páàkì lọ́sọ̀gbọ̀ tó fi dójú ọ̀nà ìbàdàn dẹ́rẹ́bà ọkọ̀ láńkó ọmọ dubai àti mọ́tò ẹ̀ tó takú ńlọ fa wuyewuye ẹnìkan ló kọ́lẹ̀kùn mọ́mọ́ rẹ̀ ní fúlàní darandaran bá yìnbọn bẹ́ẹ̀ tuka àṣubú lẹ́bí gbogbo wọn kórè bọ̀gbọ́n from fry pan to fire ni wọ́n tàtàrí àtàrí wọn bọ́ sọ́wọ́ ìwìn inú gbọ́ ẹ wo ìrìnkèrè dò nínú gbọ́ ńlá gan ló yẹ ká máa pe sinimá tuntun yìí tá a pe àkọlé ẹ̀ ní jíde jẹ̀ndọ́ written and produced by kúnlé mark adétòkunbọ̀ tí gbogbo èèyàn mọ̀ sí dẹ̀jọ́ tó ń fọ́lọ̀ directed by adébá adébáyọ̀ tìjàní àti kúnlé afọ́d starren kúnlé mark adétòkunbọ̀ dẹjọ́ ọ̀làníyà àfàjà sanyẹ́mi ibrahim chata fúnmi awẹ́lẹ́wà kúnlé afọ́d adékọ́lá tìjàní kamilu kọ̀ǹpó àtòríbẹ́wù madam no network mọ́fì àfọlábí òṣìṣkò twins sanko mọba dubai bukola ìyàwó paṣọ tọ́lá òye dìran abẹ́ni agbọ́n ìyàgbọ́n kan ọ̀pẹ̀bẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun jíde jẹ́ndọ́ subtitled in english ó ti jáde sórí fcd nìkan marketed and distributed by epsilon movie productions limited block E3 up suite ten ami arena shopping complex bọ́ládé oṣòdì Lagos sinimá titun jíde jẹ̀ndọ́ comedy extravaganza ni àwòtúnwò ni ó kọjá bẹ́ẹ̀ ó ti jẹ́ now now now. olólùkẹ́. thank you, thank you. Um, ọ́fíìsì ẹ ní mi rè ní agbára ọlọ́run. ṣe ti wá kọ mi sí yes yes a ti uh, Ndajiga ọmọ Ndachi ṣùgbọ́n la fi kọ́ o mm, office of a fool. tí mi <laughs> eh. orúkọ mi rè orúkọ ẹ o orúkọ tí yín náà ò ní bàjẹ́ o. Ah, ah. mi rè yes. ọ́fíìsì ẹ ni o. àwọn wo ló wá láwọn ìwé yìí o. Ah, àwọn ìwé tó ń wò yẹn ẹni tó ń lo ọ́fíìsì tẹ́lẹ̀ lónìí kọ́ wá kó. ẹ wọ́n máa kó àwọn fáìs ẹ̀ máa sọ fáwọn ọmọ kan wá kó. ọ̀tọ̀ọ̀tọ̀ ní ayé o ọ̀tọ̀ọ̀tọ̀ ní o báwo wá lówó iṣẹ́ báyìí. Ah, ah. o ò tiẹ̀ tí bẹ̀rẹ̀ iṣẹ́ rárá owó iṣẹ́ ló ń bẹ̀rẹ̀. nítorí tí mo fẹ́ràn ni mo bẹ̀rẹ̀ yẹn. ok you shall be paid at Satwende o. kò yé mi n tí mò ń sọ ni pé gbogbo àsìkò tí à ń sanwó oṣù a máa máa sanwó oṣù wọn. ẹ ṣé o ẹ ṣé o. Ah! èmi mú láàyè yìí náà. lágbára ah! ọlọ́run ayé ẹni ọ̀gá o. ẹ mà ṣeun gan ọlọ́run á nífẹ̀ẹ́ yín náà o. àmín. nǹkan yín ní bàjẹ́ o. Ah, this is an office kò yé mi o. inú ọ́fíìsì lè wà. tìbẹ́ mi mo níbí. that notwithstanding wọn kì í kó ẹsẹ̀ sórí table. ah ẹ drop ẹsẹ̀ yẹn náà. god a ní kí o kó ẹsẹ̀ yẹn sílẹ̀ náà. ah ẹ wá o e, òfin yín ti fẹ́ máa pọ̀ ju. ọ̀rọ̀ òfin kọ́ nílé iṣẹ́ wa wọn kì í kó ẹsẹ̀ sórí table. èmi náà mọ mo mọ ipò mi nílùú yìí mo mọ ipò mi ah, ẹ lè gùn mí gàràgàrà. Eh, ẹ ọ́fíìsì làwàṣà ẹ kẹsẹ̀ yẹn lẹ́nu ẹ eh, kẹsẹ̀ yẹn lẹ́nu tí ó bá tó time màá ní pé kán pé ẹ wá torí ó ṣèkó àwọn kankan tí màá sọ fún ẹ. ẹ ṣe ẹ ṣe. take care of yourself. ẹ ṣe o tìyín náà ní bàjẹ́ o nǹkan ayọ̀ yín náà dé o ẹ ní pin ìkin o. àbọrú àbọyè o bàbá. àbọyè bọ ṣíṣe ogbó àtọ ìwòrìwò fún ẹ̀ka rẹ̀. ewé ọmọ ju yín já egbò ọmọ ju yín wà. àṣẹ baralẹ́sẹ̀ ọyún. látọ̀dọ̀ bàbá wa àgbẹ̀gbọ̀n. àgbẹ̀gbọ̀n ó ti pè mí kẹ́ ẹ tó dé yìí agbọ̀ngbọ̀n awo ẹ̀ lásì kàrà ẹ̀ lásì kòró awo ire tí ń wo oúnjẹ fáwo ẹgbẹ́ ẹ̀ òun dà. Hmm. ẹ wá bá ń kí i ẹni ọjọ́ ó kò láyọ̀ ẹ á rojú ṣe òye ó yẹbi dànù ẹ wá sọ fún pé yóò rówó yóò rówó ṣe o nítorí pé ẹ̀rùn ò ní yán yán yán ká wá jẹ́wé ẹ̀mí lẹ̀ kọ́mọ́ sóje gbogbo ara ni sẹfúnsẹfún fi ṣàjẹ́ tiẹ̀ ẹni yóò rówó ẹ pé mo ní ẹ kí ẹ káre o ẹ káre ẹ ṣeun bàbá ẹ káre o ẹ ṣeun ẹ rè wá o. àgbọ̀ngbọ̀n kọ̀mọ̀mọ́dún yìí ní kékeré ó ti ṣeé ṣe. azọrọ azọrọ azọrọ azọrọ bàtà sí i. ẹrù mọ́ṣúárì ni. orugale <laughs> <laughs> iṣẹ́ ló débẹ̀ iṣẹ́. múra sí iṣẹ́ rẹ. bọ Mr. Jiga lóríkọ tẹ́ ń ṣe proper kò ní tábàkì máa mọ tí ní ọ́fíìsì náà this is not proper. tani Jiga ǹdá hmm. Jiga ọmọ ǹdá whatever gbogbo ètò wa sọ yẹn kó má pin mí ibi táyé bá ti báyàn lèèyàn ti ń jẹ ó yá darapọ̀ darapọ̀ fàájì wá wá wá wá. kí ni pọ̀ kí ló dé kí ní báyìí. gbé súnmọ́ mi. wọ́n gbé súnmọ́ yín. ṣé ìwọ nìkan ló lè rù. rárá ẹ̀yin lẹ́nu. iná mọ iná ti mọ rẹ ìwà sókè. ǹdájídá in an office tó bẹ nínú ilé ìwò get up get up get up get up get up get dìde náà kí ló ṣèwọ náà. mo ti kẹ́ nǹkan sí lára ẹ̀jẹ̀ ń sí lára. ṣé ìkẹ́kọ̀ọ́ ò mú ọ ah, mo dáre kí ló ṣọmọ yìí ah, mo ti fi nǹkan náà mọ̀ yìí you are in for it want to assure you fara ẹ balẹ̀ fara you are in for it eh? èmi mo sọ fún ọ n tójú ẹ máa rí lórí ìtò òṣè yìí nínú ọ́fíìsì ló ti fipá láti lọ́mọ lọ́mọ nù ẹjẹ ń tu lára ẹjẹ ń tu lára ẹjẹ mo ti kẹ́ nǹkan sí lára ìtọ́jú ẹ̀ máa rí i am telling you o fẹ́ lọ tu lára kọ̀rọ̀ i am assuring you eh. ojú ẹ̀ máa rí Atalata. àtàlátà bàbá àlàrúbá eh. èmi ni mo sọ fún ẹ. tobosoko sọ̀rọ̀. What arrant nonsense? Ǹjẹ́ alágbàro mi ò ti ṣoko bàbá yìí? kábíyèsí, ọ̀rọ̀ yẹn gan ò yé èmi gangan. Torí wípé a ti ẹsẹ̀ kan bodò, òní ń fà. Tá a bá wá ti méjèèjì bodò nǹkan. Tó tó ṣe bí òwe kábíyèsí o. kábíyèsí ṣé ẹ rí i pé amúnibú ni ẹran bí yẹ ńlọrọ ọmọ yìí ìbí yẹ fọ́jú ọ̀tún ẹran ẹ̀ fọ́jú òsì. kábíyèsí wọ́n lẹ́ni tí ó jẹgún yóò tọ́jú ata kábíyèsí ẹ̀yin ti tọ́jú ata wọ́n lẹ́ni tí ó jẹgún yóò tọ́jú yọ̀ ẹ ti tọ́jú yọ̀ wọ́n lẹ́ni tí ó jẹgún yóò dijú òsì wò ẹ̀yin ti dijú òsì wọ́n ní ẹ kásẹ̀ ọ̀tún rọ̀ ẹ ti kásẹ̀ ọ̀tún rọ̀ kábíyèsí. wọ́n wá tún ní ẹyẹ mú òjújẹ bẹ́yẹkẹ́yẹ ọ̀bá jújẹ. kẹ́yẹkẹ́yẹ padà sígọ̀ ká padà lẹ́yìn ẹyẹkẹ́yẹ kábíyèsí wọ́n ní bàbá pàjírànjì ẹ̀rù ò ní bàjí mèrè bàbá ọ̀bọ kábíyèsí ẹ pitú ọwọ́ yín fún dèdèrè rẹ̀. à ń bẹ̀rù alájá ajá ṣègbóhùn là ń bẹ̀rù ọlá bàbá tápà ló jẹ. Mm. Eh, alága la bẹ̀ ẹ dákun alága ẹ dákun ẹ má bínú a mú ọmọ òun wá sọ́dọ̀ kábíyèsí láàfin ni tí ó wàá fẹnu ẹ bẹ̀bẹ̀ tá a da dọ̀bálẹ̀. nínú ọ́fíìsì ọ̀fẹ́ǹsì ńláńlá méjì bíbá àyàn lò pọ̀ pẹ̀lú ipá àti ká tún bá àyàn lò nínú ọ́fíìsì ìjọba. ẹ má bínú ah. ẹ àṣẹ dẹ́ẹ́dẹ́ẹ́ ká má bínú ká má bínú. ó hmm. dáa màá fi tó bàbá ẹ̀ létí a sì báwí bẹ́ẹ̀ ni. omi dùn omi saboda wurin soro ọmọ eku ló ń sọ̀rọ̀ fọmọ eku saboda wurin soro ọmọ saboda wurin soro ọmọ ẹja ló ń sọ̀rọ̀ fọmọ ẹja saboda wurin soro ọmọ saboda wurin soro ọmọ awo ló ń sọ̀rọ̀ fọmọ awo ibà onírun o ibà onírun awo. Thank you. jókòó sí nǹkan ìsáàyè rẹ. olúwo ṣé àwa ń jà ni. tí kí ni fi ṣe. àwa náà ti wí fún un pé kó lè jókòó nbẹ nípa ààyè olúwo nù. lórí tí èmi máa ń dìde ní àyìn kò lè dìde ẹsẹ̀ ń dùn mí. Ah. ẹ ẹ wo wo wo ẹ bàbá tápà sórí ìlú yìí ó lè tó ó ní bá a ṣe é tó olúwo lọ́la àyè bẹ̀ àyà àwọn èèyàn pàtàkì náà nù wọ́n fà á jókòó fún ọ tó jókòó ń bẹ́ẹ̀. ìyá òde etí tó wà lágbá bí ó ti máa ń dùn ẹ bá ń wí fún lápá abẹ àbátápà bẹ́ẹ̀ bá létí ò sí ń dùn yìí ẹ fi tọ̀tún gbéyàwó ọ̀rọ̀ gbogbo nǹkan ló létò ńlẹ̀ ayé olúwo rèé ayé olúwo. ètò ti bí iná ti máa ń dùn mí. ìyẹn ah, ah. ah, tó ń dùn ọ ẹfilẹ filẹ èmi ọlọkọ rẹ rèé. ìfàbò ní burú o. bàbá tápà ẹ dìde ayé olúwo nu wọn wá ga míì fún ọ. olúwo wọn wá ga míì fún ọ. olúwo náà dà. olúwo kékeré yìí. padà orò gbáwó lẹ́nu rẹ̀ fún tó wí kí ni sọ ṣé ìwọ ọkọ ìṣe ọmọ kékeré. ẹyin bàbá tápà lóòótọ́ èmi lèmi pè ọ́ èmi ni wọ́n sì pé olúwo mi náà àmọ́ àyè tó jókòó sí àyè olúwo tèmi ni ọ̀dọ́ tiẹ̀ ta fílẹ̀ fún ń bẹ̀ ni lọ́wọ́ olúwo ló láyè tó jókòó. òye pé ìwọ gọ̀ ah, ah. bí ìwọ ti gùn tó yẹ kó gbà tí ò bá gọ̀ ìwọ pè mí sí òde ó ní kó jókòó láàrin àwọn èèyàn ń bẹ̀ ìwọ kò gbọ́n olúwo rẹ náà kò gbọ́n ah, bí ìwọ ti ga tó rí gàǹdògàǹdò tí èkejì kúkúrú yìí ẹ̀yin méjèèjì kò gbọ́n ẹ kò sí àwọn Yorùbá ló pọ̀ ọ̀rọ̀ tó sòwe síbẹ̀ ó ní tí kúkúrú kò bá gbọ́n èyí tó gùn náà tó máa ń gbọ́n ìwọ kò gbọ́n olúwo kò gbọ́n. Ah, ah. kò sí wàhálà máa bọ̀ láàyè ọ̀dọ̀ tiẹ̀. torí ẹ̀yin èèyàn wọ̀nyí nífa iṣẹ́ rí wèrè tó pè wòyí èyí gíga tó pè mí kò gbọ́n olúwa rẹ̀ náà kò gbọ́n èwo ni ha ẹni tó bá ṣe àẹnu rẹ̀ máa ń yá dànù kò lọ́bẹ̀ kò lọ́bẹ̀ kò lọ́bẹ̀ kò lọ́bẹ̀ ọmọ ibi tó máa ń lọ. òbí náà. tí lèmi ń jẹ́ làbá lèmi ó ti wá lẹ́gbẹ̀ẹ́ kútígi nílùú àwọn àjẹ́ ẹ gàbúkì náà òde o ah, ah. àjẹ́ mélòó nìyàwó ní ah, hmm. lémi lémi èmi adodo yẹ pẹtí mbẹ lójú de lẹ. gbanu rẹyẹ kó gbanu sọhún àjẹmẹsán nìyá mi ni. èmi ṣàwọ àjẹ ayọtún ṣàwọ àjẹ ọ̀run. náà ti máa ń pẹ àjẹ kì í jowó ẹyẹ kò jẹlẹ kí. ẹ kí wọ́n lò kí ló àwọn àjẹun. padà àwọn àjẹ́ náà nẹ́mi lè ṣe fún jíde náà ṣe fún eṣí náà ara ní ìmọ̀ ìyá èrò ní ìmọ̀ sáà gẹ́gẹ́rẹ́ tí mò ń rún àwọn ìyá mi ò títí ìbílẹ̀ oníbòsí òru ti pàtí ẹ̀ lẹ́lẹ́yinjú ẹgẹ́ àwọn ìyá mi tó máa ń fò lọ́sàn tó máa ń fò lóru. ẹ dábàá ní ewu tó. àwọn tí ó wọlé láì sílẹ̀. ṣé ọ̀nà ti pé ń tọ́ dẹ́wò yìí ni rẹ̀ dẹ́wò ń tọ́sí tẹ́yìn rẹ̀ jóná. ọ gbọ́dọ̀ kú mi tó dúró. kọ́ máa sọ bẹ́ẹ̀ mọ́. èyí tí ìwọ ti sọ yìí ó ti pọ́n lóró ní ìlú bó ti sọ yìí ẹgbẹ́ àwo tí ìwọ máa ń ṣe ó máa ń túká. Ah, ní ìwọ. inú ilé ìwọ náà ó máa ti ń túká. ní ìwọ. Ah! kẹ̀mí ó tó pa ìwọ ìwọ ó máa kọ́kọ́ ṣe sínú. irọ́ ló pa hmm. ó lè pè mí torí ikú ti rẹ́mi kẹ́tí ọmọ àjẹ́ pé ayé lèmi mọ dún ọmọ yẹ̀kú wọn ò ní bọ̀ kú bọ̀rọ̀bọ̀rọ̀ ó di fáfẹ́ tí wọ́n fi kú lọ̀ tó lòun ò ní kú ẹ̀bọ ká gbó kátọ́ kásẹ̀ ká dàgbà káfọ́ ká káfẹ́ ìdìgì dóbi. ó kàbùkù. ta ló kọ́ ìwọ ní odù tí kò tẹ̀ ọ́n fá àbí ta ló tẹ̀ ọ́n fá náà tí kò kẹ́ ọ ní odù olúbi kí ni mo bá ṣàwo fa ọ̀sẹ̀ ìbí kí ni mo sì bá ṣàwo dù. panumọ olúbi kìtì ìwà wí ni ẹsẹ̀ kan ṣoṣo ló ní ọlọ tó fi lọ ògùn nígbà náà ìwọ ọmọ ibi tó gbé ọlọ náà sí. ọ ká àbùkù. ẹ̀yin kùlé ló wà. ọ ká èmi ní ògùnkùn. níwọ. ògùn náà ni ò jẹ́ ń gbádùn ara mi. níwọ ìwọ rẹ̀. ó ti jìyà ni kì í ṣe àgàgà ìjẹ́ ìṣẹ́. ọmọ kékeré sí ni o tí ì mọdẹ. Ah. àgbẹ̀ sí ni ọmọ gbòòrò. pátápátá hmm. kìlọ̀ bá káàkiri. ó gbà bọ́ọ̀lù dẹ́jẹ́ ni òrè jíṣẹ́ máa lè ní ọ́ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bí wọ́n bá ní ọgbẹ́ bí wọ́n ti rí wọ́n fi ti rí rẹ̀ o ẹ̀yin olóyè náà tá gbàjọ́jì tẹ́ gbàjọ́jì láàyè nílùú ẹ̀gbà olùwà olùwà olùwà.

bójú bá pẹ̀lú ìkókò yíya ni ó ya ẹyẹ wá ń fàyẹ ẹyẹ tú ẹlẹ́yẹ ń bẹ́yẹ ṣe irú eré wo wa lẹyẹ ń bára wọn ṣe tí wọ́n ń gbaṣọ ara wọn ẹ sì ní àjẹbùrẹ́ irú èbùrẹ́ wò lájẹ èmi èmi sí tapa tapa tapa àrè àrè lásánlásán àrè lásánlásán èmi ẹkùn tó fi torí torí tí mo fi tìrùtìrù tí wọn ti jẹ kàtà tí mo béèrè mi èmi alábẹ́nu àṣáṣí wo wọ́n jẹ́ ọ mọ̀ wípé àṣà mi ọjọ́ kúnnúgbá bẹ́ẹ̀ ni àgbòdì mi ò sì jẹ́jú àfàyàfà ẹ̀yìn ajá rẹ̀ ti bo líìlì inú bájá bá bo líìlì àtọjú àtìmú àtẹnu ajá ni ó ṣèjẹ ẹ wá bá ń sọ fún ẹ wí fún títà bàbá lọ́jọ́ méje lórí èké ìpẹ̀ níbi tá a wà yìí ẹ wá sọ fún mi pé ìyá kan bàbá mẹ́fà ló bí mi èmi mo sọ bẹ́ẹ̀. èmi èmi àbí àwọn mọ̀lẹ́bí tí wọ́n. Emi? ọ̀la àgbèrè à kútí gan kútí eégún máa ju eégún lọ èèyàn ma ti ń ju èèyàn lọ ègbónú takwa ó máa ti ju gúngún Yorùbá lọ. dágbọ́n ni erin erin ni èmi ìwọ ti ní ajá ajá tí eyín rẹ máa tó máa ti ń gé erin jẹrí àbí èèyàn ti rí rí èèyàn ti rí kí ajá kó bo erin jẹ. irọ́ àti ìrìn kò rí. Hmm. àmọ́ bàbá ta pa hmm. àgbàlagbà ẹ̀ ṣe kí ló bá ìwà. Hmm. Eh, àgbàlagbà tí kò bá nírò rí bí tèmi báyìí àgbàlagbà tí ó rí ọ̀rọ̀ máa ń ṣe bẹ́ẹ̀. ẹ sábà pé bí erin méjì bá ti jà kókó bẹ ni ó fara pa. ta ni erin ah. bàbá yìí ta ni erin. ọ̀rọ̀ méjì tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ èèyàn méjì yìí èmi ni ká ni erin. ẹ a mọ̀ pé ẹ lè rí lòun ó yé wa òṣìṣẹ́ ìlérí ìrani tí ọ̀dà bá ń ṣe èèyàn ṣe igi kí ló máa ti tí ọ̀dà bá ń ṣe igi ó ti máa ń mú dànù kó ṣe òwe náà fún mi. bẹ́ẹ̀ jẹun bá ń dín gbìyànjú àjọ ni pé bí èèrà bá fi ni pèkì ni ó wọn dànù. <coughs> bẹ́ẹ̀ ni. ẹ wá jèbù o hmm? ẹ jèbù rẹ ṣe sùúrù. Ah, ah, ebi ò pa ẹ̀mí kó ló tọ́ màá máa jòbù rẹ. gbogbo kàkàǹfò tó bá rí bí ọyá làbí ẹ̀yẹ láyé wọn ẹ jèbù rẹ. Hmm? nígbà tó yẹ joyè o ṣe báyìí. Ah, kò jẹ̀bùlẹ̀ o ah. Ah, ebi kò pa èmi o èmi kò jẹ̀bùlẹ̀ o kí ló dé tẹ̀yìn yorùbá máa ti ń ṣe báyìí kí lè ṣe mí fún ẹ̀yin yorùbá nítorí pé òun jẹ́ yorùbá ẹ̀yin jẹ́ yorùbá àbí. irọ́ kò rí bẹ́ẹ̀ a ní o ṣe sùúrù. ṣe sùúrù báwo tọ́ bóun ti jẹ́ yorùbá nì tóun jẹ́ olúwo tó bá jẹ́ pé yorùbá mi náà tún wá wà àwọn méjèèjì tí wàá jà ó wá ń fi olúwo bú òun kílẹ̀ ni wọ́n máa ń sọ tí àwọn méjèèjì jẹ́ yorùbá. a parí ẹ̀ náà ni. ní ìlú tàwa kò parí ẹ̀ bá lọ́dọ̀ tí yóò máa parí ẹ̀. bẹ́ẹ̀ni. kò ṣe bẹ́ẹ̀ nílùú tèmi nílùú tèmi kò ṣe bẹ́ẹ̀. kí wọ́n á ṣe. àbí. wọ́n máa ti pààyàn. wọ́n pààyàn. Mm. wọ́n pààyàn. Mm. Ah. Ah, eh. kódà kí èèyàn kú lọ́jọ́ ẹ̀yìn lójú bẹ́ẹ̀ ah, ah. kò ṣe pé tí èèyàn bá wáyé báyìí tó bá ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà tó bá ṣe tán ó máa tún kú náà ni. olóyè ah, ẹ wá ẹ bàbá yìí kí ló dé tí ikú ti ju ẹ̀yìn lójú bẹ́ẹ̀ èèyàn lè rìn kó kọṣà kó kú èèyàn lè sùn kó má jí mọ́ èèyàn lè jẹun báyìí kó gbé òkèlè kó òkèlè kó ti fún lọ́rùn kó má délẹ̀ kó má dókè kó kú. kó kú ẹ ti dà sórí pé alágbàro wa sì kó gbà báyìí o. bàbá rajaraja wa ti ra dìgbòlugi. ọ̀rà ọ̀rà. kí ni ìtumọ̀ yẹn. mo ní kó o ṣe dáadáa wà mọ́ ní sùúrù àbí. àbí ọ̀rọ̀ tí wọ́n ń wọnú. rajaraja náà náà dìgbòlugi. kò yé mi àmọ́ kó má lólé ẹ má lọ ó ní kò sí wàhálà pé ká máa lọ. Ah! Ah! èmi kò sọ bẹ́ẹ̀ o ẹ̀yin ilé ẹnu ẹ̀yin ó wí fún pé kò sí wàhálà lọ́dọ̀ tí ní ọ̀dọ̀ mi wàhálà ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. sùúrù. mo ní wàhálà ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. kódà èmi ti mọ nǹkan tí èmi ti máa ń ṣe fún un. ṣe bá wà lọ́rẹ́ rẹ. ẹ̀yin kò sí ọ̀rẹ́ mi o. ẹ̀yin yorùbá kò dáa tí èèyàn bá rí ejò tó rí yorùbá kó fi ejò lẹ̀ kó pa yorùbá náà àfinúpẹ́nu kò fi hàn tó máa mú yorùbá sàn bàtẹ́ wò lọ. àwa. kí ló yẹ ẹ̀yin. kò yé mi. mo mọ nǹkan tí èmi máa ti ṣe fún. má ṣe nǹkan fún. àní kí ló fẹ́ ṣe fún gangan la fẹ́ mọ̀. n tí èmi fẹ́ ṣe fún eh. ẹ fẹ́ mọ̀ bóyá géèmù ló kọ́kọ́ ṣe fún ẹ̀yin náà. Eh, eh. ọ̀rẹ́ la wà wọ́n sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ọ̀rẹ́ ni wà. ògbọ́n ah, àgbà tí ò kí ń jẹ́ kí àgbẹ̀ ó tọ̀. kó kọ́ ẹni kò pẹ́ ẹni kò jẹ́ burẹ́ kó jẹ́ burẹ́ kòkó mẹ́nu ọ́ kuti gan kuti gugu gan gugu nda ko wẹ́ gan kuti ẹ̀ ajé. náà gẹ́lẹ́ yìí. bàbá tápà ẹ dìde ẹ dìde ẹ dìde mo fẹ́ máa rójú yín báyìí ni tá a kẹ̀wé ìfún lójúlójú là á wò ó ẹ dìde ẹ dìde ẹ dìde. kábíyèsí ọ̀rọ̀ tí mo máa ti ń bára ìrànlọ́wọ́ lè máa ń fẹ́ kó wà báyìí kó ló ń gbọ́ mi dáadáa. kò ní nǹkan ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń rá bàbá ńlẹ̀ yìí ẹ dìde ẹ jókòó. ẹ ṣeun ẹ ṣeun èèyàn máa ti dàgbà dàgbà dàgbà èèyàn máa ti dògbò dògbò àṣẹ àṣẹ kábíyèsí ìrànlọ́wọ́ tèmi máa ń bá wa èmi máa ń fẹ́ kí èèyàn pé gbogbo òlù kó pe àwọn olóyè kí wọ́n máa ti ń fi ewé oyè sí èmi lórí èmi máa ti ń jẹ olúwo. ẹ fẹ́ jẹ́ kí lẹ pè olúwo. olúwo tìbò. olúwo tìlúwa. ooo. Oh àbátapà èmi èé e ṣọba tapà n ò lè fi olúwo jẹ nílẹ̀ tapà. Ah, kábíyèsí nílẹ̀ tapà ń bẹ̀ ń bẹ̀ kò máa ti ń jolú o kò máa ń jẹ èèyàn kì í jolú ń tapà ní ìlú wa ní ìlú wa ń bí àìtòrò ní ìlú wa lèmi ti fẹ́ ń jolú o. nílùú yìí olúwo ti bí ẹ̀ẹ́n eh. ẹ̀gbọ́n bó o lè ṣe kàn yín àà ah, ah, bàbá tá a pa ṣé ẹ̀yin gbọ́ pé láìpẹ́ ẹ̀kìrì wọ́n máa ń fawọ ẹ̀ṣẹ̀ gbẹ̀dú ni olúwo alólúwo ah, ńlẹ̀ yìí. kábíyèsí um, kò sí ẹranko ló máa ń jẹ́ ẹ̀kìrì àwọn èmi ò kò máa ń sọ̀rọ̀ ẹ̀kìrì olúwo gangan lèmi sọ àwọn ọdẹ ló máa ń ṣe ẹ̀kìrì àmọ́ kábíyèsí kí ló ti ẹ̀yin máa ti ń sọ̀rọ̀ báyìí pé èmi ń tápà ṣé ẹ̀yin fẹ́ kí àgbàlagbà máa ti ń sunkún ni ńgbà tí ọ̀rọ̀ bá ń ṣẹlẹ̀ tí wàhálà ń bá wà ńlẹ̀ wọ́n ní kó pẹ́ bàbá tápà wá ńgbà tí ó máa ti ń di pé kí mùdùmùdù wọn máa ń tiẹ̀ sí bàbá tápà lẹ́nu èèyàn máa ti sọ pé tápà lè mí ṣé tápà kò ṣe yàn á ní. bàbá tápà mùdùmùdù ò kan olúwo jíjẹ kò sí bí olúwo ṣe fẹ́ kàn yín bàbá ní àtọ̀ ńlẹ̀ yìí alólúwo ńlẹ̀ yìí. kàbíyèsí. bó o ní kó ṣe wá jẹ́. kàbíyèsí èmi kò sọ pé kẹ̀yìn máa ti ń lé olúwo kó ń bẹ̀ẹ́ olúwo máa wà ń bẹ̀ ó máa ti ń ṣolúwo àfi tí a bá ti fẹ́ kí olúwo kú fa kú bí báwo tá a bá fẹ́ kí olúwo kú ń kó olúwo wà ń bẹ̀ àmọ́ ẹ̀yin wá pe gbogbo wọn pé èmi máa ń jẹ olúwa àgbáyé olúwo ti ẹ̀yin ó máa wà ń sálẹ̀ olúwa àgbáyé tèmi ó máa ń wà lókè. ẹ tiẹ̀ ti tó hmm. olúwa àgbáyé ṣé èyí gbọ́ nínú ìtàn wípé nílẹ̀ yìí àwa ń jolúwo àgbáyé ni. kábíyèsí tó bá jẹ́ pé ẹ̀yin ẹ̀yin gangan kábíyèsí ẹ̀yin bá jẹ́ ọmọ ọba gangan ẹ̀yin máa ń mọ̀ pé ó lè wá ń tàn. ẹ pàtó ẹ̀ fún mi ńgbà náà. mi ò máa. níbo lẹ ti wá rí. Hmm, ó máa ń ṣẹlẹ̀ níjọ́ kan. olúwo àgbáyé bàbá tápà. Hmm, kábíyèsí èmi ò fẹ́ jolúwo àgbáyé fa. Hmm. olúwa àgbáyé. kábíyèsí hmm? tẹ́ ẹ̀ bá ní ni pé ọ̀rọ̀ obìnrin ni mo fẹ́ sọ kí ló dé tẹ́ ẹ̀ ṣe jẹ́ ká pé wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ́ arọ́nà lọ. ṣé pé kí n fi sílẹ̀ kó jolówó àgbáyé. ẹ jẹun jẹ níbo ni lady tiẹ̀ fẹ́ wà kábíyèsí nígbà tí ò ní ní kó lúwo òlu má ṣiṣẹ́ tí ò ní kó má ṣojúṣe gẹ́gẹ́ bí olúwo òlu ẹ fi lẹ̀. Hmm. kí n fi sílẹ̀ fi ilé kàbíyèsí ẹ jẹun tẹ́fẹ́ nù àárẹ̀. kábíyèsí o kábíyèsí gbogbo ni mo kí o lórúkọ gbogbo ìlú ayétòrò láti kábíyèsí aláyétòrò ti ìlú ayétòrò owó dùn ní ìlú fẹ́mi lóye wa kábíyèsí lórúkọ gbogbo àwọn àgbààgbà àjòyè tí bẹ́lẹ̀ yìí lórúkọ ọkùnrin obìnrin ọmọdé àgbàlagbà. wọ́n ní ká fún ọ lóyè olúwo àgbáyé. Ah, ẹ ṣe ọ̀gá títa ẹ̀ tọrọ. ọ jẹpẹ o. àṣẹ àṣẹ. ọ jẹgbó o. kò dùn fún yín ni. wọ́n bí yín o wọ́n ní sí òdùn fún yín ni. ọdún àá. Eh, eh, tí èèyàn bá ti ń ṣe oríire báyìí ó yẹ kó dùn fún gbogbo ẹ̀. àrò ọ̀rọ̀ ó dùn fún yín ó dùn fún yín nítorí pé bàbá tàwa ìlú fẹ́mílẹ̀ èèwọ̀ ó dùn fún wọn ni wọ́n fi fi àwa ṣe kínní yìí ó sì yẹ kó dùn fún gbogbo yín náà. Eh, ó ti dùn wọ́n ti fọ́ tí iná máa dé o tí iná máa dé o hmm, ẹ dàkúnná irin kan wà tí àwọn Yorùbá ti máa ti ń kọ hmm. tí èèyàn bá ti ń ṣòyè báyìí kẹ́yìn ó dàkún kó bá mi kọ́. orin èwo ni. Hmm, um, kọmọ yẹn jẹ kògónà kòdòǹpọ̀npátá ìgbónà. ìwónà ìwó pápá ìwónà. ẹ wo bàbá tápà. ìta ni wọn ti máa kọrin èèyàn fún yín àwọn tí wọn kọrin wọn ti wà ń ta bẹ́ẹ̀ bá dé ta wọn lọ máa kọrin fún yín ṣe gbọ́. ṣe é ní dúpẹ́ lọ́wọ́ kábíyèsí. ó dín zàgùrà bàbá yín kò ṣèyàn dáadáa. Ah, ah. Ah, irin àti pé mi máa dúpẹ́ kábíyèsí ṣé eh, ìwọ mọ̀ gbà tèmi ti ń dúpẹ́ lọ́wọ́ kábíyèsí bọ̀. mi ò sí bẹ́ẹ̀ ẹ dúpẹ́ ah, lọ́wọ́ wọn. ó dé ìdá. kí tó ní. mo máa ti pààyàn bí wa. Ah, ah, gẹ́sẹ̀kù kábíyèsí o kábíyèsí kí ẹ̀yin ó pẹ́ láyé gbogbo àwọn ọ̀tá ẹ̀yin tó máa ti ń ṣe bí ọ̀rẹ́ ẹ̀yin olódùmarè ó máa ti ń pa wọ́n dànù. àṣẹ. ẹ wọ́n máa fi rẹ̀ sáré lọ. àṣẹ. ẹni tó bá pẹ́ kiri èyí ó kú òun ló máa kọ́kọ́ kú dè é. àṣẹ. kábíyèsí o èmi dúpẹ́ o ntẹ èyí ó ṣe é fún èmi yìí olúwo gbogbo àyè pátápátá tí èmi jẹ yìí èmi dúpẹ́ fún yín o ẹ ṣe o. etu bá gọ́dọ̀ yìí bẹ́ẹ̀ mi ti wí ló ti máa ń rí. àṣẹ o. nkédà kún ẹ̀yin olóyè ntẹ́lẹ̀tẹ́lẹ̀ ntẹ̀ mi ti máa ń fọkàn sínú gbé tá a bá fẹ́ ṣe kínní àwọn èèyàn máa ti wá aráàlú máa ti ń pọ̀ àmọ́ kò rí bẹ́ẹ̀ nígbà tá a ti ti ṣe ní àárín ẹ dákun ṣé èmi tún lè ṣe lọ́dọ̀ mi ká ṣe àríyá. ẹbí fúnra ẹ ló ṣe ẹ ah, dán bó ni owó wà ń lè owó wà ń lè kí ẹ̀yin náà wá kí wá ṣe kábíyèsí o kábíyèsí o kọ́mọ yèyí jẹ́ kògbónà kògbónpá kògbónà kọ́mọ yèyí jẹ́ kògbónà. kábíyèsí kábíyèsí kábíyèsí. tó kó dúró mbẹ Fátúnbí o Fátúnbí o olúwo kékeré olúwo àgbà máa wà yìí o èmi ni bàbá ìwọ àwọn Yorùbá tí orí wọn bá pé ó máa ti ó máa ti pa ọ̀rọ̀ ó máa sòwe síbẹ̀ á pé èèyàn méjì ló máa mú abẹ dání èèyàn kan mú eré abẹ èèyàn kan náà mú ìdí ẹ ẹni tí abẹ bá gé lọ́wọ́ kí ló máa ṣe wèrè tó gbè yín ti ṣàbẹ̀rẹ̀ fún àwa o. ẹ pé olúwa àgbà. olúwa àgbà. ẹ pé olúwa àgbáyé. olúwa àgbáyé. Ah, ṣé gun ẹni àbí ẹ̀kọ́ gun ẹni. àgbẹ̀rì. ó ti mọyè yìí jẹ ìwọ ni. ó ti mọyè yìí jẹ. bọ̀rẹ̀ yìí jà. wọ́n ti bọ̀rẹ̀ yìí jà. wọ́n ti bọ̀rẹ̀ yìí jà. gbogbo gbogbo kú ti sọ kú ti sọ gbogbo ẹgbẹ́ kú ti àti. ó kẹlẹ́ mi ká kẹ̀sọ́. ṣe ń gbọ́ ṣe ń ǹjẹ́ mọ̀ wípé jẹ́jẹ́ lè sùn títà títàpàrẹ́ ń dàdé lórí ẹ sì mọ̀ pé sẹ́tà bá sùn èso ọ̀jẹ́. ìbẹ́yìn lẹ dáálẹ̀ olóyè yìí náà lẹ́dá gbogbo ohun tí ń bẹ yìí lẹ dáálẹ̀ olóhùn àgbáyé bó ẹ ti pẹ́rú ẹ̀ rí bó ẹ ti gbọ́. Ah. kò burú kò burú eh, kò burú o mo ti gbọ́ àmọ́ ìlú ìbàjẹ́ tí wọ́n wá ń lù yìí ah, àmúyẹ èèyàn tí ó jò ah, kò burú mo ti gbọ́. kábíyèsí olóore mi aláṣẹ ìkejì òrìṣà ohun àpẹran kárí àyàbá irú náà san gbèsè kákárìbọ náà tọrọ tó ń ṣe ni ẹ wo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yọgbọ́n ló gbà ó. irú ọgbọ́n wo. ẹ ṣe ṣe lè ní rò pé kẹpẹ olúwo kẹsàn-án tẹ́ ẹ fẹ́ fún un àti ń tẹ́ ẹ fẹ́ kábíyèsí ẹ máa pàṣẹ fún mi torí pàṣẹ ló bá ń pa. kí n pe kí n pè é. bẹ́ẹ̀ ni ẹ máa pàṣẹ fún ni ṣé bẹ́ẹ̀ yìí lè gbé kòkó ẹ̀dẹ́ gbódù kó tó dòrìṣà ẹ wo ilé ọ̀kìn ga ju onírè lọ tó bá dẹ̀ ga ju onírè lọ a máa tẹ́ ẹ̀ ká ni kó jù bẹ́ẹ̀ lọ. o ṣeun bó o wá ní ọ̀rọ̀ lẹ́tà àwọn ṣe jẹ́ o bó labadé o. Ah, kábíyèsí torí bẹ́ẹ̀ ni gbogbo àwọn àjòyè ni wọ́n fi tẹ̀lé mi wá sáàfin pé ká wá ṣètò ẹ̀ fún yín gbogbo ẹ̀ ló ti yanjú a ti yanjú ẹ̀ òun náà la kó wá yìí hmm. kábíyèsí. ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ kábíyèsí kíkankíkan ẹ kú iṣẹ́ o tó. So.

kábíyèsí kò kà á. kí ni wọ́n ṣe ń pè nǹkan tó gbé sórí èyí fìlàwé yèmí náà ni ee fìlàwé fìlàwé yèmí náà ni fìlàwé yèlélẹ̀ <laughs> níbi tó ti ń bọ̀ fìlàwé yèlélẹ̀ pátápá ọba òkè ń pé méjìlá fún mọ́mà tí kòwé ìbádẹ́ ké ẹyẹkẹyẹ ò gbọ́dọ̀ ké jẹ́ n sọ fún ẹ jẹ́ kí eléyìí kó jẹ́ ìgbà àkọ́kọ́ àti ìgbà ìkẹyìn tí mo máa rí adé lórí ẹ bóyá òwò wá sáàfin ni o àbí láàrin ìlú yìí má jẹ́ rí mọ́ o má jẹ́ rí mọ́ o. kábíyèsí o ẹ ti bá àgbẹ̀lẹ̀ yìí kó má bínú wọn ti ń gbọ́n àmọ́ kò gbà. ó ṣe kí ni kábíyèsí. ta ló fún ọ ládé. kábíyèsí ọ ní ìgbà tí èèyàn máa ti ń jọba ní àyètòrò wọn fún èèyàn ní adé adé ọba àyètòrò nígbà tí èmi náà tó ti wá ń jọba olú àgbáyé fìlà adé tèmi náà rèé. ta ló fi ẹ jẹ ọba gbogbo olúwo ọba abo. èyí náà ni èmi. Ah, ah. Ah, oyè ni ẹ fi ọ jẹ wọn ò fún ọ ládé wọ́n bá tún sọ̀rọ̀ ńbẹ̀ àwọn ẹ̀rá yìí wọ́n máa ti yọ àkànlẹ́lẹ̀ ah. àwọn ẹnu rẹ̀ máa lálẹ́lẹ̀. àwọn pátápá orí lérí níwájú mi. kọ́ máa bínú kábíyèsí o kábíyèsí o kọ́ máa bínú ètú bá àgàdo yìí kábíyèsí bàbá wa ọ̀rọ̀ tó gbẹ̀mí wá bí ọ̀rọ̀ pàtàkì ni àwọn gbàtẹ́ èèyàn ń bínú báyìí kò ní lè sọ ọ́ máa padà wá. nǹkan mẹ́ta lèmi tí wàá fẹ́ sọ báyìí ní tèmi ó bá gangan tó bá padà wá ó máa ti sọ ó di kan lẹ́ẹ̀kejì ń bẹ̀ kábíyèsí kó dàkún nígbà yìí náà ló fi mí jẹ́ olúwa àgbáyé kó dàkún kó má pè mí bàbá tákù àmọ́ kó má pè olúwa àgbáyé ẹlẹ́ẹ̀kẹta adé kò lè ṣí kó má bínú. ó ẹgbẹ́ iṣẹ́ ọ̀hún. bàbá tápà Basta. rẹ. ẹ bàbá tápà ọ̀yà bọ́sà bọ́sà bọ́sà. olúwa àgbáyé náà kò ṣe bàbá tápà mọ́. Ah, ah, ah. Hmm, ọ̀tún kábíyèsí wọ́n ló mójú mi rí ràdàràdà yìí o torí ìwọ ló mú mi mọ́ kínní yìí o kábíyèsí èèyàn ní mú ní mọ̀yàn ẹ̀yin lẹ́gbẹ́ léyìí bí ìbá ṣe pé ẹ̀yin lẹ́gbẹ́ léyìí pẹ̀lú gbogbo tí bí ti ṣe rádaràda tí bá fún un ní àkámọ́ bì kan tí mo gbò jìgìjìgìjìgì yóò mọ wí ẹni tí mo ṣe. ẹyẹ ni ò ṣe wí ọdún ẹ ṣọ́ra sí kẹ ẹ mọ sáwọn dìgbàlẹ̀. eléyìí tí tí ṣe ẹgẹ ẹgẹ yìí tí bá dìgbò kọlù ẹ ẹ mọ̀ pé ọkùnrin làdá. ẹ ṣe dìgbò olùkọ́ tó jáde. ayé tòró kan tí ó sìn kòkó wọn rì tán ẹnu wọn tún rì. ìyálòde sọ̀rọ̀ ẹ o. Yeah. késekése lẹ rí o ẹ rí kàsàkàsà kàsàkàsà ń bọ̀ lọ́nà bàbá késekése adíá fún àgbègbè ni wọ́n ran tí sọmọrí odò gbà ń ran ó ní ká wí fún ni ká gbọ́ awo ilé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà awo òde ìjérò àwí ìgbọ́ àfọ̀gbà ní ìfọwọ́ àgàrè ìbomi ẹnu àwọn alálẹ̀ ní bínú o. àwọn alálẹ̀ bínú kí n ń la àtúnṣe àbọ̀ ogun ilé àbọ̀ ọ̀sá odò. wọ́n lẹ́yìn ti ta sí àgẹ̀rẹ̀ ẹ tàṣe àgẹ̀rẹ̀ àbá tàṣe àgẹ̀rẹ̀. ẹ̀yin ni àwa. ẹ̀yin lẹ se àgẹ̀rẹ̀ ah. ẹ̀yin lẹ fèkérílé tẹ ẹ mọ dalẹ̀ tẹ ẹ mú mòrò. ẹ ti mọ́bìnrin wọ gbalẹ̀. bẹ́ẹ̀ ni. àmọ́ olúwo hmm? ṣé káwọ́ ọmọ bá bàjẹ́ lójú àwọn ọ̀gbẹ̀rì ṣé à lè di àwọn ń bí àwọn gbọ́fẹ́ ya ni. Ah! ìkòkò tó ti fún amọ̀ ṣe pọ́nmi odò. kàbíyèsí o kàbíyèsí o ọbánkí o eh, olúwàwó ní múra dáadáa n tá a lérò pé ó ṣẹlẹ̀ ni ó padà ṣẹlẹ̀. ẹ dúró ojú yẹn. kábíyèsí sọ pé ẹnikẹ́ni owó tó tó bá ti dé adé kó bọ́ adé ẹ̀ sílẹ̀ àbí kó wọnú ilé àbí tí ò bá lè bọ́ adé ilẹ̀ kó padà síbi tó ti ń bọ̀. ẹ̀ka yìí náà mọ̀ gbà tí kábíyèsí bá sọ̀rọ̀ bí ẹni tí ó rí rẹ̀ kó pè é wòlí òpònú ni ìyá tó bí wọn àwọn bàbá tí wọ́n kò lọ́mọ bí wèrè ni màmá ìwọ kí ló dé tó ń ṣe bí obìnrin bẹ́ẹ̀ ẹ̀ ń ṣe báyìí ṣe báyìí. sẹ́ẹ̀rì bàbá ohun tí ń fọ̀ sí fèrè wa ò ní fọ́n síta àṣẹ àtọwọ́ kábíyèsí ló sì ti wá wọ́n sì ti ní tẹ́ ẹ bá ti ń gbé adé sórí wá sí ààfin ká má jẹ́ wọlé mọ́. kábíyèsí sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ má wọlé. o ṣeun kó gbé àga yìí wá. àga ah, ah. ẹ̀rẹ́ jókòó. mo dáràn. obo baba. wo baba. a pẹ̀lẹ́ a. gbòógì káwọ̀ ẹ̀yọ́ ni fẹ́ẹ́ máa ń ká pè ní gbòógì. gbòógì gbòógì ah irọ́ mi ò mọ̀. bàbá ò bọ́. Eh, eh, pẹ̀lẹ́ <laughs> bàbá o ṣé orí ìwà ìwọ yìí o gbọ́ ọ̀rọ̀ tí àwọn ọmọ yìí sọ. ó ní gàgàgàgà ah, ní àyè. àwa ń sọ bíbá yìí ni àwa là ń jẹ́ wọlé. gbogbo àyíká olóde mọ́tà ìwọ gbà bẹ̀rẹ̀ nísìnyí mi tó pọ̀ ó fọ́lé abẹ́ ó fọ́lé inú ó wá fọ ara ẹ̀ ó fọ títí tí èmi ó fi jáde lọ́dọ̀ kábíyèsí tó máa ti ń lọ kó ìwọ ó máa ń lọ sí ọjà ọjà ọjà níbi tí ọjà ọjà tó tóbi ọjà ìlú tó tóbi dáadáa ọlọ́jà ìlú tó tóbi ó lọ bẹ̀ gbogbo èèyàn tó bá ti máa ra nǹkan àwọn ẹrù tí wọ́n bá ti rà wọ́n máa bá wọn rù. yín máa bá wọn rù lọlé. kó máa wálé o títí di alẹ́ o. ta ni yóò dùn bí ti ń bá lọ. Ah, kábíyèsí ló máa sọ̀ka ẹ̀ iṣẹ́ tí mo mọ̀ ṣe jù kí n máa pọnmi kí n máa fọ mọ́tò. eléyìí ló ní lọ́kọ̀tọ̀. ẹni tó bá máa bá èṣù jẹ síbí ẹ ó máa gùn gbọ̀nàgbọ̀nà báyìí. lulu heavy traffic ẹ wà máa lagún gbọ̀nàgbọ̀nà yẹn lẹ́kọ̀ọ́ mọ́jà. èmi yìí la máa jẹ́ kí ọmọ olórí burúkú yẹn mọ̀ wípé alágídí lọ̀gá lágbára ẹ ẹ ẹ dúró ariwo kí n tẹ̀lé yín lẹ̀ ń pa látàárọ̀ níbo gangan là ń lọ. àwọn èèyàn náà ṣé o fẹ́ sọ pé o kí sáko láti wà tó sọ̀rọ̀ fani mò ń tọ̀ lé. ilé yóò ṣe kó n tọ̀ sí ni mo ti tọ̀ sára nílé yìí o. omi ni ọba wa ṣe yàtọ̀ sí olóyè àgbẹ̀. ṣé báwọn àgbà náà ló sọ pé tọmọdé bá gbọ́ gbọ́n ìyá àgbọ̀n kan sì sí. agbẹ́dọ̀ ó gbọ́dọ̀ lọ wò ó kí bá padà kọ́ sí ilé ìṣẹ̀lẹ̀. ah ẹ wọ́n sùn ẹni tó dán wò nígbà fún yànnà kò ẹ̀ lọ sí ah! tí eégún kan bá dán wò yóò dé èèyàn. òrìṣà lẹ́ẹ̀kí ó ní àwọn ṣe tiwọn nìyẹn àwa náà máa ṣe tiwa fọlọ́run a wá sínú ìlú yìí láti wá jìnnà ẹ bá mi lọ sínú ìwé Mr. Olómi. sọnù ìwé ẹ ó dẹ̀ fi múlẹ̀ wípé ọlọ́run òwú lòun a gbọ́dọ̀ mú nǹkan mi mú. ìwọ gangan ló lé mi kúrò ní ibùgbé ìkẹyìn mi. kò ní sí ọkùnrin tó gbọ́ láyé mọ́. ìyá. ewúrẹ́. bẹ́ẹ̀ lè sin ọlọ́run pẹ̀lú mi. lẹ́wọ̀ balógun lẹ́yìn jésù kankan. nítorí a ti kọ́ wípé òun ló máa jẹ́ balógun lẹ́gọ́nì mi. ìwọ ti mọ òtítọ́ àti òdodo ó ní kí o tó kọ́ ìsọ èdè òmìnira dájájú balógun ìwọ ti mọ òtítọ́. bí ìwọ bá lè pa akàn rẹ mọ́ tí ìwọ sì na owó rẹ sí ọ̀dọ̀ rẹ̀ bí àìṣedédé kan bá ń bẹ ní ọwọ́ rẹ mú kúrò. ṣe ń ṣojú. màá ní kíra àwé ọ̀nà kó fi ìyà jẹ ọ̀nà ẹ àfi tó bá forí balẹ̀ fún lẹ́gíọ́nì èmi jésìbẹ́lì olórí lẹ́gíọ́nì ló wí bẹ́ẹ̀. èmi bá tó kú lẹ́gíọ́nì. wá ní olúwa wo ní gangan kábíyèsí o báyà mi ah. lòye kábíyèsí dúró bẹ́ẹ̀ ah báwo ló ṣe wọlé náà. ẹnu ọ̀nà náà ló ń gbà wọlé. Ah! kí ni mo kàn dùn gáàdì ìwájú kí ló ń ṣe tó fi ráyè wọlé bí. àwọn èyí ni àwọn tí máa ń fún ẹ̀jẹ̀ fún lọ. Ah! bàbá igba ìṣiṣẹ́ kò máa ń dènà ọ̀dọ́ wọ̀ kò lè mú àwa ṣé mi ò sọ fún ẹ pé kò yé dé adé wá bá mi ní ààfin yìí mọ́ ni àbí ọba ń gbé méjì láàfin ni. kó máa bínú bá a gẹ́gẹ́ yìí kó máa bínú kó máa bínú. ó ń wò mí ni gbádé kúrò lórí ẹ̀kún mi. bàbélé ò fẹ́ gbàdé lórí ẹ̀kún ṣé èèyàn máa ti rántí sọ fún àwọn aráalé pé ó ṣeé ṣe kẹ́ẹ̀yàn máa wálé mọ́ hmm? tó bá ti sọ kó gbàdé lórí ọ̀hún kí àwọn àjẹ̀nú máa kọrin ìsìnkú fún ẹ̀yin. ó dáa gbé adé ẹ̀ kúrò lórí ẹ̀ fún rẹ̀. kò lè gbé kò lè sípò káì kí ló dé gan-an kábíyèsí òun dùn ní. ọba ni ìwọ máa ń ṣe ní àyètò èmi máa ti jọba lórí gbogbo olú àgbáyé a máa ń fún èmi ní adé. Ah. ọba ni ìwọ ọba náà lè mí náà ọba olúwo ọba ètò lọ hmm. kábíyèsí àfi tó bá jẹ́ pé ẹ̀yin ti máa ń parọ́ fún èmi kí ló dé tí ẹ̀yin máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin olóyè níjọ́ ní náà ní kábíyèsí bàbá ó fún mi ní kíní wípé kíní òye mi rèé o olú àgbáyé èmi kò máa wé àbí tó bá yẹ pé kábíyèsí tó máa ń parọ́ fẹ̀mí ló kù pé ntí ọkọ sí àyìn lu àgbà yín ni ṣé kò yẹ bẹ́ẹ̀ ni. tọ́ kábíyèsí ọ̀rọ̀ tí èmi ti máa bá wa tóbi púpọ̀ kábíyèsí kí ẹ̀yin kò gbàgbé pé òní ló máa pé oṣù mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta àti ọjọ́ mẹ́ta tí àwa ti délé àjèjì gbẹ̀yìn gbẹ̀yìn ẹ̀yin sì mọ nǹkan tó túmọ̀ sí àbí bẹ́ẹ̀ kò jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀. ọba ń kí o ọba olúwa àgbáyé máa ti ń lélẹ̀ o ọba àwọn olúwo tí máa ń lọlé o. èmi. ọ̀yá kó gbà kó gbà. owó dùn ní o ọ̀yá kó ṣe bí ìṣe ìwọ. kábíyèsí o kábíyèsí o. kó sọ àdúrà kó sọ àdúrà. tó ẹ jẹ́ ń joyè pẹ́ o. àṣẹ. ẹ jẹ́ ń pẹ́ bí wọ́n pẹ́ ṣe ń pẹ́ o. àṣẹ àṣẹ. ẹ jẹ́ kí gbogbo kíní yìí kó san mí o. àṣẹ o àṣẹ o. ẹ ṣàánú mi o. mo ti dà àti máa ń lọlé. ẹ á lọ ṣùgbọ́n bàbá hmm? ṣùgbọ́n kinní kan wà tó ń gbé mi lọ́kàn kúlẹ́kúlẹ́ o. kí ni nǹkan náà. mo ń rò wípé hmm, ẹ mọ̀ bíi oṣù mẹ́ta mẹ́ta tá à ń wá yìí yìí ìgbà míì máa ń wò pé mo ń dá bàbá yìí láàmú ẹ máa ń rò pé ìgbà míì ẹ̀dẹ̀ lè má tún kọ́wọ́ lé ọkún àbí bóyá ẹ sáré lọ sílé ní ilẹ̀ tápà lọ́wọ́ àwọn èèyàn bá nǹkan kan wípé kàkà kí máa dàyín láàmú lọ dàyín láàmú bọ̀ ẹ̀ ṣe kúkú fọ̀nà àṣírí hàn mí bí mm. wọ́n ṣe lè wá sí ilẹ̀ àjèjì báyìí mm. tó fi jẹ́ pé kò ní sí wàhálà púpọ̀ fún yín. Mm. ọwọ́ bàbá ò lè kú bàbá ò lè lọ bí kánkán ó fẹ́ má dá wáyà yìí ó fẹ́ yọ ọwọ́ kílà ń kó mi kú ọ. ó ti o ó ti o. ó yé mi àwọn Yorùbá ló máa ń pààrọ̀ tó sòwe síbẹ̀ wọ́n ní bí a ti ń gbọ́nlé ọkọ náà ló máa ń gbọ́nlé àlè kó má ṣèyọnu èmi kò lè kú báyìí ah, èmi kò sì lè lọ́bi kankan. Eh, kò sí kú lójú yìí. ká máa lólé. kábíyèsí mm-hmm. báwo dẹ̀ ni ṣé bàbá tápà ti fi ntàgbà wọn fi ń jẹ ẹ̀kọ́ tó fi sábẹ́ ṣọ́n ti fi rìn. <laughs> kò fi hàn mí o ah, ah. kò sí gbogbo ọgbọ́n tí mi ò dá tán kódà bí mo ṣe ń ju abẹ̀bẹ̀ sókè bí ọ̀nà ọgbà báyìí ibi pẹlẹbẹ ní fi ń lélẹ̀. ó ní ọgbọ́n àti ọwọ́ kílà ń kó òun kúrò nínú ọ̀rọ̀ mi ni mò ń dá. irú ọgbọ́n wo làwa ń dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí báyìí. kò yé mi o. ẹ wò kábíyèsí a jẹ́ pé ìgbìyànjú ọ̀títọ́ nìyẹn bẹ́ẹ̀ ni a máa túbọ̀ gbìyànjú sí ni torí ọgbọ́n ta fi ń kọ́lé kò tó ìta fi ń gbénu ẹ̀. ẹ̀rọ ra sáré jáde ó lọ bá lórí lórí. problem o ní problem ìrọ̀lẹ́ o ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ kò rí mi o. ẹ pààkì kó lórí fífi bọ́ sílẹ̀ lẹ́ na àṣàpàlàpàlà bọ́ sílẹ̀ lẹ́. táàlì ní kẹ pààkì ní kí ló dé tẹ wúlẹ̀ mi. ó ti tó ẹ dúró jáde. ìfẹ́ pààkì mọ́tò kí ló ṣe kí ló ṣe ẹ fẹ́ jà jábọ́lẹ̀ jábọ́lẹ̀ jábọ́lẹ̀ fún mi jábọ́lẹ̀ fún mi jábọ́lẹ̀ fún mi alọ́ba mi èmi mo gbà èmi mo gbà èmi mo gbà kí ló ah! ṣe ẹ ní sùúrù jà ẹ fẹ́ bá ìjọba jà bí ẹ fẹ́ bá ìjọba jà abẹ́jà wẹ̀rẹ̀ ni ọmọ mọ́tò tẹ̀ lọ́dún ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ ẹni sùúrù ìwọ ọmọ ẹ jẹ́kọ̀ wọlé jẹ́kọ̀ wọlé iṣẹ́ ìjọba ló ń ṣe iṣẹ́ ìjọba iṣẹ́ ìjọba rà ẹ bí ẹni kan ní ọ̀sẹ̀ bọ́lẹ̀ kan ẹ fún mi. bọ́lẹ̀ nù ọkọ̀ yọkí ẹ wá yọkí ẹ wá lọ kí mọ́tò yẹn well play. so all right. well play. ẹ wá ń bíbà ẹ wá fúnpẹ́ kọ́kọ́ fẹ́ máa bájọba jà lásán. offence number one. ẹ tómi ń sin sí mú lẹ́yìn yìí pàmìtì àwọn nǹkan tẹ̀lé mára ọkọ̀ yìí dà. abẹ́ ti ya wèrè ni ah. pàmìtì wèrè wo àsójú ah. ah. yóò sọ̀nà fún yín ni tójú yóò bá tiẹ̀ sọ̀nà fún yín ṣé kò sẹ́ni tó lọ léèwé nu yín ni ṣé ẹ rí pé ọkọ̀ tá a gbé yìí ọkọ̀ ọkọ̀ kábíyèsí ni. ọkọ̀ kábíyèsí lélẹ̀ kábíyèsí yẹn jọlọ́hún. gbàtí wàá sọ lọ́hún kọ sẹ́yìn jọlọ́hún ọkọ̀ ibi tá jẹrà sílẹ̀ nílẹ̀ máa ń bá mi jẹrà. wọ́n bí bàbá yín dà abẹ́ ti ya wèrè ni. sori àwa náà ti wá rẹ hmm. mọ́tò aláyé tó. mọ́tò ọba wo. Ah, àbí wèrè sí àwọn eléyìí. ó dà pé ó dà pé orí ẹ̀yin méjèèjì gan ò pé ara bẹ́ẹ̀ ṣe máa ń bà lù jẹ́ ni. ẹ jẹ́ kí ẹ jàre ẹ wo ẹ wo kẹ́ ẹ fẹ́ di èṣù sí bíbá lẹ́ni bíbá ni màá rí yìí mọ́ lẹ́bọ̀ ọkọ̀ yóò ní kó o. ẹ̀rọ mi lẹ ní sùúrù ẹ̀rọ máa ṣe yí ìjọba dà ìjọba lẹ mọ́ èmi. ẹ máa lọ kí n máa wò yín. ẹ bá mú kọ́kọ́rọ́ bá mú kọ́kọ́rọ́ àbúrò rẹ̀ ní ọ̀nì. ẹbílẹ̀ ẹbílẹ̀ ẹbílẹ̀ ẹbílẹ̀ á ẹbí wọn lẹ o á tẹ ẹ ọkú sẹ́ẹ̀rì bí wọ́n ṣe dára dúró nu wọn ní ká máa mú pàmìtì ọkọ̀ wá ká máa mú ká máa wá mo kábíyèsí lélẹ́yìí wọ́n bá ní dandan olùsìn ní kábíyèsí hùn òfò ní òṣè ah! sáwọn ọmọ kábíyèsí rí ni. Ah! mo sọ bẹ́ẹ̀. a ah, ìgbà olóṣò inú mọ̀ mẹ́rin mọ̀ ń bẹ̀ irọ́ òun ló gbé fún fúnra ẹ̀ gba nọ́mbà olórí. hello ǹdáṣe ló ń sọ̀rọ̀ ẹ ọmọ bàbá ẹ ń gbà tẹ wájú olórí nǹkan ẹ jọ ọkọ̀ tẹ ẹ gbé síta kò ní pàmìtì ìtàn lẹ̀ mọ́ lára àdẹ̀ ń bá àwọn wèrè yìí sọ̀rọ̀ wọ́n bá mi lágídí ẹjọ́ ẹjọ́ ẹjọ́ olórí sẹ́yìn ló bá ní tẹ́ ẹ bá wá jọba ṣẹ́ jùjọba lọ́ni tẹ́ bá jẹ́ ìjọba gan ṣe jùlú lọ ni tẹ́ bá jẹ́ ṣe ju ọlọ́run lọ ni gbàgbọ́ ṣe ju ọlọ́run lọ ni ọkọ̀ yóò kú omi lẹ́nu oya ẹyọ bọ ẹyọ bọ ẹ lọ táyà ẹ lọ táyà ẹ táyà iṣẹ́ abọ́lọ́wọ́ yín o iṣẹ́ abọ́lọ́wọ́ yín o. fi lẹ ẹ bá nọ náà. yes olórí ǹdájí ká ṣe kí ni mọ́tò ẹ̀gbin gbọ́n ó dà ẹ gbé fóònù fún gbé fóònù fún gbé fóònù fún gbé fóònù fún ẹ kò gba kọ́ọ̀ mi olóhùn bá mi sọ̀rọ̀ ẹ it's okay it's okay um, no, don't worry don't worry just just hold on don't worry don't worry. Mark, I'll, I'll call you back. I'll call you back. Hello, hello. Hello, DPO. Baba. Ah, ah, Baba Olóyè. Ah, ah, Baba Olúwo. Baba Olúwo bàbá olúwa àgbáyé ah, ah, ah, bàbá jáde o bàbá bàbá olúwa àgbáyé dájúdá mo dáràn mo dáràn kílẹ̀ yẹn fi ṣe. àwa kọ́ bàbá o àwa kọ́ la fọwọ́ kọ̀ wọ́n o. ẹyin kọ́. àwa kọ́ o. àyíká dàbí àbọ̀ dàbí àbọ̀. àpàtì kọ́. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kílẹ̀ yẹn fi ṣe. àwọn ọlọ́pàá ló nà wọn. ọlọ́pàá nà ìjọba ìjọba ní ẹ̀yìn ní ìdájà. ẹ àwọn ọlọ́pàá ni wọ́n rúdù wọ́n lọ́mọ yín rúdù ni. kí ló ń jẹ́ bẹ́ẹ̀. ẹ wo bàbá àṣejù rẹ ti pọ̀ jù àṣejù rẹ ti pọ̀ jù wàhálà yẹn ti pọ̀ jù. Ah, ìdájígálẹ̀ àṣejù. àṣejù yẹn ti pọ̀ jù bàbá. ẹ̀mí ń bèrè lọ́wọ́ wọn mm-hmm. ṣé ìwọ mọ̀ pé ìdájígálẹ̀ àṣejù. bó ṣe rí nìyẹn. ìdájígálẹ̀ àṣejù púpọ̀ ó láṣejù púpọ̀. Ah, ìwọ náà ó láṣejù bá. ìyá jẹ mí o ìyá jẹ mí o. èmi ò fẹ́ràn ìwọ níṣẹ́ kan eh. ó káàkiri láti àyín ah, wá báyìí ó lọ báyìí. sórí gbogbo oh. àwọn òpó níná níná yìí òpó nípa àti àwọn igi ó àti àwọn òkúta tí ah. wọ́n báyìí mi máa ń sọ fún ọ pé tọ́ ǹdáàjì ga o ọmọ bàbá Tákwa mhm. ọmọ bàbá Olúwo mhm. ó lé àṣejù púpọ̀ mhm. kó bá ń sọ fún gbogbo wọn kò jù bá lọ nílẹ̀ yìí nìkan kọ́fà eh. tó bá ṣe nílẹ̀ yìí ó lọ sí Ìbàdàn lọ́sọ́ ó lọ sí Ìlọrin lọ́sọ́ ó lọ ní Òṣogbo lọ́sọ́ ó máa ń sọ kiri kò jù bá lọ bàbá hmm. kò jù bá lọ. Hmm. Ah. Oh. wọ́n wá kọ́ló lẹ. bàbá baba ló ṣe. ó nà mí o. tó ṣe. ó mọ̀ tí ń bẹ́wù. ó máa ń bọ̀ títí dalẹ́ dalẹ́ ni. bàbá. kí ló tó sọ bí o ti ń lọ yìí mọ́tò ló máa lọ pa ìwọ. bàbá mi à eh, ìyá tó fi jẹ mí ti pọ̀jù ń tẹ̀ ṣe fáwọn yá àwọn ti kọ́ mi lápá ìyá tó fi jẹ mí ó kéré sáwọn eléyìí. àwọn eléyìí kò jẹ ìyà àwọn tí ó nà án wọ́n máa ti jẹ ìyà láyé wọ́n máa bọ̀ ẹ́ jẹ lọ́run. ẹ jẹ́ káwọn ilé náà jẹ díẹ̀ sí i ẹ jẹ́ kó jẹ díẹ̀ sí i. wọ́n máa ti kú dànù. ilé tó ń kígi àtọ̀pẹ̀ yẹn jẹ́ kó yàgbẹ́ kú. ee wèrè ló ti yà ń. yẹ yẹ o o wọ́n dọ̀ mí o. ṣé gbẹrùkú gẹ̀ẹ́sán. bẹ́ẹ̀ ni èmi mo rán ọlọ́pàá síbẹ̀ ṣé ìgbà tí mo rán ọlọ́pàá síbẹ̀ ṣé mo ní kí ọmọ rẹ kó lọ fọlọ́pàá létí ni. Ah, ah. kábíyèsí ẹtú bá gánà yìí tí ẹ̀yin ò bá rán ọlọ́pàá síbẹ̀ báwo ni ìdájíká ti máa ń bínú tó máa ń faṣọ ọlọ́pàá ya tó máa ń gbọ́ ọlọ́pàá létí. Ah! ó mà ṣe o. ẹ̀yin ló jẹ̀bi. nǹkan burúkú lọmọ ẹ ka mọ́ ẹ lọ́wọ́ ṣé èmi ni wọ́n lanu gbàgà lásán pé èmi mo jẹ̀bi sí ọmọ tiẹ̀. ẹ̀yin ló jẹ̀bi. oró inú ẹ lọmọ ẹ jogún ẹ bẹ́ẹ̀ ni ẹ má gbà mí. bàbá tápà a ní abánibó lè wí ẹ lólo ni òfin bí ọ̀dà ṣé ń tọ́da lọmọ yín wá ṣeun ń na ọlọ́pàá. ẹ ní gbẹ̀gbẹ̀ gbẹ̀nu sọ́hún ìyá ọ̀dẹ àbí ìyá lọ́jà àbí ìyá kínní. tẹ bá ti wí náà tẹ ti pè mí. kó gbẹ̀nu sọ́hún fa kò dá kí èèyàn sọ̀sọ̀ kùtọ̀ kò dá kí èèyàn má sòótọ́ ọ̀rọ̀ náà ìyá ọ̀dẹ kábíyèsí ló máa ń jẹ̀bi. Ah. tó máa ní kí ọlọ́pàá máa ti ń lọ́mú ìdájígá tí kábíyèsí ò bá ń rán ọlọ́pàá síbẹ̀ bọ́ọ̀ni ìdájíká ti máa ń bínú tó máa ti faṣọ ọlọ́pàá ọmọ àlèyàn ló máa ń rí ní kò ń bí ọmọ àlèyàn náà ló máa ti ń bẹ̀ ọmọ àlèyàn ló máa ń rí ní kò ní bí. àgbà tiẹ̀ yóò tólé àgbà èyí kò túlù tó gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu gbọ́ nǹkan tó ń sọ lẹ́nu kò létí tiẹ̀ ni kò rùn ọwọ́ dùn ní bẹ́ẹ̀ ni lẹ́nu ẹ̀ ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ah. Ah. owó tún ní. Ah, kábíyèsí. ẹni tó bá ti mà ti di olú ìnáko. òun náà ló máa mà ti lọ ẹ mo kébi tó máa fọ̀rọ̀ parí sí nìyẹn. o ò lè dúnkokò mọ́ mi go and do your worst. má dẹ̀ fi yẹ wípé ọba lèmi mo dẹ̀ láṣẹ lẹ́nu àṣẹ ìtọ̀ oníṣà ìmúlẹ̀ oró iná ò ní dọ̀là kó tó mú gi do your worst ṣé o tó ṣe kí ló dé gugu gan gugu kuti gan kuti ndakugba gan kuti ayi. ìmọ̀ tí ń fèdè fọ kàbíyèsí ẹ mọ̀ jẹ́ àṣẹ sùúrù ọ̀dà. ó dùn ní kí èmi ṣe nǹkan tí èmi máa ṣe. do your worst bẹ́ẹ̀ ni mo sọ ah, ah, kí ló dé. àwọn yorùbá tó bá ní làákà ẹ torí wọn bá ti ń pé wọn máa ń pa òwe sọ̀rọ̀ síbẹ̀ ẹni yìí tí ọmọdé kéré bá ti ń bùn lóko tó máa ti ń bójú ẹ̀yìn ọjọ́ hmm. náà kọ́ ni wéréwéré máa ń pa ni. ìwọ jẹ́rìí oko àbí. ìyá òde. ẹ mo dá yín lóyún náà lẹ́ni gbẹ̀nu sọ̀ lẹ́ẹ̀kan. àwọn nǹkan tí kò ṣẹlẹ̀ rí àwa mọ̀ pé ọmọ ìlú gangan gangan lẹ́yìn máa ti ń ṣe oyè tí wọ́n máa ti ń jẹ nílé ìtẹ̀yìn gangan lẹ́yìn máa ti ń jẹ. ilé wa wọ́n ti jẹ ìyálóde. kì í ṣe oyè kankan tí wọ́n bùn ẹ̀yìn. Hmm, hmm, nǹkan tí kò wá ṣẹlẹ̀ rí ó máa fẹ́ ṣẹlẹ̀ o. Ah, ẹ sáàmù ìjọ ìjà burú ẹ dákun. àjèjì kò ṣe àjèjì lásán tápà. tápà láyé tòrò. mo máa ti ń jọba ayé tòrò ìdájúdá náà lè jọba. láì fún àbàdà. kò burú. ntí èmi ntí èmi ó máa ti ṣe máa dá mi. gbogbo tó bá wà lọ́wọ́ ẹni kò lọ́dọ́ wò àgbà èmi ni wọn máa máa halẹ̀ mọ́. kábíyèsí ẹ mọ̀ dákun ẹja jésù ká ṣe sùúrù lórí ọ̀rọ̀ yìí adẹ́tẹ̀mọ̀ ni bàbá tápàkọ́ ọmọlé fún wàrà ọmọlé dá wàrà ni. ìyẹlẹ yìí kò sí ohun tí gbẹdúgbẹdú ẹ fẹ́ fi ìgìrì ọ̀gẹ̀dẹ̀ mi gbẹ́. Ah. Ah, àpáta lèmi ẹyin dìé lòun ìjọ tí ẹyin dìé bá lè forí sàpàtà fífọyọ̀ gan ni yóò fọ. Ah, eh, kò burú. Oh, I etí ṣẹṣẹrẹ ni mú wọn wọgbó ọ̀rọ̀ gbọ̀ǹdù ọ̀sán wọn á wọ̀ sí jù. bẹ́ẹ̀ni. àwí ìgbọ́ àfọ̀ọ̀gbà ló jẹ́ kí tara ẹni lójú wọ̀gbẹ́ tí ṣe ń ṣe bí ajá kó kiri. èmi owó dùn ní. mo sọ fún bàbá atápà mo ní mo ti fúkú lẹ́yìn pẹ́pẹ́yẹ jẹ ikú kan ní mi gbèsè ó ní rọ ni ó ní labalábó òun yóò dìgbò lẹ́gùn ẹ a rí báyìí. kábíyèsí kò yé ni kò mọ̀ pé labalábá tó bá dìgbò lẹ́gùn aṣọ rẹ̀ ó fàya. ẹ̀hún tójú wa lójú rí àfàgò kẹ́yìn àparò. bí bàtà bá tiẹ̀ ti ń ró lárojú o ṣe tán tí ó ya ni hmm. tí ń ró pọnlápọnlá o ti ṣe tán tí ó ya ni. ẹ wàá gbéra báyìí. kábíyèsí ẹ lọ lé bàbá tápà hmm. àti ohun tí ń mí ni o àti ní tí mi ni o mo fẹ́ kó parun kí ìrandíran ẹni ibi kó dohun ìtàn láàrin ìlú wa yẹn. ká jẹrun kábíyèsí kábíyèsí kábíyèsí ọyẹ ẹ̀yin ẹ̀ṣọ́ iṣẹ́ yánu. olúwa àgbáyé lọ a ṣe gbogbo tó níbẹ̀rẹ̀ ló máa ń lòpin ọlọ́run o alágbára lọ́lẹ̀ yìí àníkọjọ́kọ èèyàn èmi tí mo ti dẹ̀rí ọlọ́ba inú ìlú tí mo ti yan fandafanda tí mo máa ń ṣọ́ apá táǹkù ah, àwọn tó lù mí kì ayé wọn máa lè dá o mà rikong rí saja ke, Ah! Yeah. kábíyèsí kábíyèsí ṣé bẹ́ẹ̀ lóru ẹ̀yẹn fẹ́ sùn. Hmm. oorun kẹ hmm. there is fire on the mountain. fire fire wo tún ni ṣé bí mo rò pé ikú bàbá tápà ìdùnnú ló kó jẹ́ fún wa ẹbí. lóòótọ́ ike màálùú ìdùnnú ló yẹ kó jẹ́ fálápàtà ṣùgbọ́n. Hmm. ṣùgbọ́n kí tún ni kábíyèsí. bàbá tápà ò fi bí mo ṣe máa délé àjèjì hàn mí. gbogbo akitiyan mi láti lè mọ irọ́ ni pàbó ló já sí bí mo ṣe ń ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ní fi ń lélẹ̀ kábíyèsí ẹ wò ẹ ṣàní sọ̀rọ̀ ẹ má jẹ́ ká kú lẹ́dẹ̀ kú ọ hmm? ẹ jẹ́ ká fiṣu sínú ká máa fi inú wọ̀bẹ̀ mo mọ̀ pé solution máa wà ẹ fọkàn yín balẹ̀ ọ̀nà àbáyé ayọjú ṣe ti gbọ́. báwo. ẹ̀gbìn wàá ọ̀gbẹ́ngbẹ́ ni ọ̀. èmi ò mọ bí ń ṣe fún yín lóúnjẹ o wàhálà máa dé o ṣé ó bá mi fún wọn wá nǹkan fún wọn bá mi fún wọn lóúnjẹ. Hey! Hey! Eh, èmi mo mú yẹ fẹ́ ṣe. Eh, alamade o èmi ò mọ̀. ọmọ ah, eh, ah. tí ń ṣe o. ilé ah! àjèjì mi ò gbọ́njẹ yín mi ò gbọ́njẹ yín mi ò gbọ́njẹ kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí. ń gbà ò lè débi. kábíyèsí. Ah. ó ṣe díẹ̀ tá a ti dé a ní ká fi ń la balẹ̀ ńgbà tẹ̀ ń rẹ jù ni. àti pé ṣé ò sí nǹkan kábíyèsí torí ojú tèmi ń wò yìí kò jojú ọba wa o mímí lemọ́lemọ́ yóò jẹ kábíyèsí àbí kíní kan ń pòrò lọ́kàn ọba ni kò bá sọ. wàhálà wa wàhálà wa ilé àjèjì ni mo ti bára mi tí mo fi ń lálàá tó jẹ́ pé àwọn tó yẹ ká fún lóúnjẹ wọn ló ń béèrè oúnjẹ wọn ah. kò sì mọ bá ṣe ṣe ah. bẹ́ẹ̀ ni kábíyèsí ń béèrè oúnjẹ wọn. Hmm. àgbàlagbà yìí sọ̀rọ̀ bí èwe ibẹ̀ sì sọ fáwọn adùngárì kí wọ́n kó oúnjẹ lọ fún wọn. ẹbí ló kó lọ. kò rí bẹ́ẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ yẹn bó o lóúnjẹ ó ṣe dé bẹ́ẹ̀ lẹ́yìn bàbá tápà bàbá tápà ló mọ àpàdé àdúdé ibẹ̀. bàbá tápà. bẹ́ẹ̀ ni. bàbá tápà ló sì ti kú yìí. ó ah, ní. Ah, wàhálà nílò ọ̀tọ̀ wàhálà wa wàhálà wa. Hmm. sáré o. ẹ ti lọ lu. a lọ à ń bọ̀ ni àmọ̀ràn bí ni ọ̀yọ́ agbẹ́kẹ̀tẹ̀ lórí wọ́n ní sáàrùn rodò ni hmm. ọjà là ń ń bọ̀ ní àṣẹfẹ́ wọlé ni. ẹ̀gbọ́n náà kí ni gbogbo yín wá ń bì tẹ́ fi sápò láàfin. àwọn kàbírù ń bẹ láàfin tán tá a fi ń ṣe. àwọn kàbírù ń bẹ fi ń ṣe. àwọn kàbírù tá a fi ń ṣe ni gbogbo yín fi wá bí ìjẹkújẹ òkè ẹ gbádùn. Hmm. ọba tàná ní nísìn ó ṣerú ó ṣerú dá ẹgbẹ́ wọ́n tiẹ̀ ọmọ tó yẹ kó ṣe o. mo kí kúrọ̀lẹ́ ṣé ọ̀wá mọ̀ pé ó yẹ kó lọ sí géètì. yóò tó yín di àmọ́ iye àwọn tá a lè kúrò láàfin. ìjẹkújẹ ni òjé wọn gbádùn. orí pàkó ẹ̀ gẹ́gẹ́rẹ́. ìjẹkújẹ ni. sí géètì jàre. àṣìpa. bàbá. ebìnrin ọ̀tẹ̀ mà lọ̀rọ̀ yìí bá a mà ṣe ń pàkan nìkan mọ̀ o. ó tiẹ̀ ti wá sùn báyìí ah. ọ̀rọ̀ ń ti pẹ̀ ká mọ́ mi lọ́wọ́ po bẹ́ẹ̀ sì rèébí ò sí tàgìrì àwọ̀ òwú bàbá rí gbà á lè gọ̀pẹ́ bẹ́ẹ̀ bàbá tún wá rí gbà àgbẹ̀ ò ní lè mẹ́yìn tẹ́ gànbọ̀ ní jù bàbá rí bàbá tápà kábíyèsí ò ní lè délé àjèjì. kò lè bí kábíyèsí ọba sì rere àjèjì ọ̀tún ìlú òní fárárọ bàbá tápà ló sì ti kú. sọ ma pé oríta kò yé mi mọ́ládé yìí. ibẹ̀ ni o ibẹ̀ ni. ọba ara ní sẹ́ odò ọba kún iṣẹ ọba ò ṣe é má jẹ́ odò ọba ò sì ṣe é rọ́lù ọ̀nà ni ò sì pé mẹ́ta yìí níbo làwọn àyà sí. olóyè ọ̀tún mo ń ro kinní kan lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé a lè dọ́gbọ́n táwọn ní abókù sọ̀rọ̀ ṣá a lè dọ́gbọ́n rẹ̀ wò ni. abókù sọ̀rọ̀. Hmm. ẹ làrọ̀ wá ẹ làrọ̀ wá bàbá tápà mo pè ọ́ tó bá ń bẹ lókun kó o rọ̀ wá bó o bá ń bẹ lọ́sà kó o rọ̀ wá bó bá ń bẹ níbi tí ojúmọ́ ti ń mọ́ wá rọ̀ wá n ò torí ikú pè ọ́ bẹ́ẹ̀ ni n ò torí àrùn pè ọ́ nítorí ọba owó dùn ní n ni mo ṣe pè ọ́ lórí ilẹ̀ àjòjì báwo ni ọba adédùnní ṣe fẹ́ dé ilẹ̀ àjòjì. ẹ mọ gbọ́ èmi kò ṣolúwo àgbáyé àìmọ̀kánná ló jẹ́ kí èmi ó pera mi ní olúwo àgbáyé ọlọ́run nìkan náà ní olú àgbáyé o kò sí agbára kankan mi kankan àfi lọ́dọ̀ ọlọ́run nìkan náà àtijọ́ tí èmi ti dé yìí ó ti lé ní ọgọ́rùn-ún ìgbà tí wọ́n ti ń fún èmi ní àwọ̀ mi bí èmi ó ti ń jóná tí wọ́n fi àáké nà tí wọ́n fi dà nà tí wọ́n fi gí nà mí bẹ́ẹ̀ ni ara mi tún máa ń padà owó dùn ní èmi kò máa èmi kò máa tí èèyàn bá ti dé àyè lágbára kankan mọ́ torí ọlọ́run nìkan náà ló ní agbára bóyá ó máa dáríjì mi báyé mi ò mọ̀ àwọn tí olódùmarè ó kó sí àyè wọ́n burú kò láàánú lójú kí sọ fún yín tí ìyàwó bá wà bí kò lè ládùn ìyàwó ayé mi ti bàyẹ́ bí ooo ah, ẹ wo èmi ò mọ ọmọ tó bá ń ṣẹlẹ̀ sí owó dùn ní o mi rìn mi rìn mi kò máa ń kábíọ̀sí àbámọ̀ àṣe àṣetán <clears throat> ikúdé ikúdariwo ẹ̀yin lẹ bá wọn pe fálẹ́kè ẹ bá wọn pe èso ọ̀dàrà lólè ètí rí tá a wá wọ̀rùn yànyàn bí ẹni tí ò ní kú níjọ́ ọjọ́ kìíní tẹ́ wá sọ́dọ̀ mi ní àyín bí ẹ ò bá gbàgbé mo dá Ifá kan fún yín nígbà náà. bẹ́ẹ̀ni. ẹ rántí. bẹ́ẹ̀ni. mo ní ẹ ò gbọ́dọ̀ gba àlejò. kódà àlejò gbọ́dọ̀ sùn sí ọ̀dọ̀ yín fún odidi ọjọ́ mẹ́ta gbáko. ǹjẹ́ ẹ mú àṣẹ ìfàṣẹ. ẹ hmm. eh, actually bàbá àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀. Mm, nígbà yẹn ẹ láàrin ààfin láàrin àwọn olóyè èdè àìyedè pẹ́kọ̀pẹ́kọ̀ sí. àgbà ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ bí èwe ọ̀tọ̀ ni òfin ọ̀tọ̀ ni ọ̀gbọ̀ a ò gbọ́dọ̀ pa òfin a papọ̀ má ọ̀gbọ̀ ìbéèrè tí mo béèrè lọ́ọ́ yín ni ẹ dá ń lóhùn ǹjẹ́ ẹ mú àṣẹ ìfàṣẹ. bàbá wọn ò múṣẹ ẹ mo gba àlejò. ẹ ẹ ifá ìparọ́ ẹ wo ọ̀pẹ̀lẹ̀ yìí máa ṣèké ẹ rí n tó ti wá bàjẹ́ báyìí ó ti kọjá àtúnṣe ah. ẹ wò mí wò ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí káyìí Elédùà nìkan ló lè ṣe. ah baba, ẹ yé hmm. ẹ mọ̀ jẹ́ ìṣẹ̀sìn ọgbọ́n òlára lè dá sí báyìí. ah. ẹ yé bàbá ẹ yé. ẹ wò kábíyèsí bí n bá ní kẹ́ ẹ mú ewúrẹ́ tó tóbi wá. ah máa mú wá bàbá. ẹ ń jẹ kà lásán ni bí n bá sì ní ẹ mú àgùntàn bọ̀lọ̀jọ̀ wá torí rẹ̀ ṣe dìídì ẹ wò mí wò a jẹ́ pé wọn ń gún iyán lẹ́yìn ìkùlé mi ni ẹ wò Elédùà nìkan ni kó gbà yín kò sí ọ̀nà àbáyọ. ọba ṣàpòyàrá ṣòun gbọ́ mi. ọba àrọ̀nìmọ̀jà ṣoògùn ìbolójú rẹ wà bàṣírí bàṣírí olódùmarè tí ń gbé gọ̀bì ìkòkò ṣóun gbóhùn gbáròyé mi èmi mo ṣe ẹ̀ṣẹ̀ wo mo ṣẹ̀ tó bẹ́ẹ̀ igbá ilé yìí ò rójúmọ́ kàkà káwo ilé yìí ó pèlé pípẹ̀dín ní pẹ̀dín sí i. olúwo ẹ dákun ẹ gbà wá bàbá ní káàró dídùn ọ̀fàn á ọ̀rá dénú egun ẹ dákun ẹ fi èdè nù ẹ dìbò rẹ. ẹnì ẹ torí olówó ṣe mọ̀ pé yíyí ọmọ ní gbọmọ èrò báyìí ní gbọmọ Ọ̀rúnmìlà ẹ dákun ẹ jẹ bùrẹ́ bí baba ṣe wí ẹ ẹ wò ó ṣe mọ̀ pé tá a bá gbálé tá a bá gbàtà àtàlà darí ẹ̀ sí àtàn tí a la wà yìí bẹ́ẹ̀ ṣe gbalẹ̀ wa ló kù ẹ dákun ẹ gbalẹ̀ wa. ó mà ṣe o ẹ dákun ẹ dákun ó ṣe pọ̀ ó ṣe gan bí ìbá ṣe tẹ̀lé dùà tí mo rò wọn ò ní jẹ́ ẹwọ́ dídépò pé wàá máa sọ gbogbo tẹ́ ń sọ yìí ṣùgbọ́n kò sí bá a ṣe pìtàn ẹ̀kọ́ funfun tó tá à ní pìtàn kòkò dúdú tẹ́kọ̀ funfun tinú rẹ̀ jáde ìdí rèé tí mo fi jẹ́ ẹ wọlé o ẹ̀yin lẹ dojú mẹ́ràn tẹ́ ẹ fèkéré lé tẹ́ ẹ sì mọ̀dàlẹ̀ tẹ́ ẹ fi mòrò. gbogbo ìbínú tí mò ń bí èmi nìkan kọ́ ni mò ń bínú àwọn alálẹ̀ ń bínú kódà Elédùà tó gbogbo wa ń bínú lédè gbogbo ń tẹ̀sí wọn ama bẹ́ẹ̀ awo, ama pàwọn alálẹ̀ ń bínú ẹ mọ̀ wulẹ̀ jẹ́ àbòkù wọlé olóró ẹ dákun ẹ gbà wá ẹ gbà wá ẹ dákun ẹ ṣàtúnṣe lórí ẹ kílù ọmọ tù kílù ọmọ bàjẹ́ ẹ dákun. kí ni tá a lórí ọ̀rọ̀ ilẹ̀ yìí ló kàn kí la ṣe ṣe. mo ti gbọ́ yín gbogbo ń ìwé ló sì yé mi yékéyéké ẹ wò ètùtù láṣẹ ètùtù láṣẹ ni a ṣe ètùtù káyé ó lè rójú kí ló lè tòun kábòyún ilé ọmọ bìtìbìtì rẹ wọ́n ní èsìsì ló fojú jọ dẹ́ Ọ̀rúnmìlà lódejò látànà o ó ṣèdí wéréké ó ṣèdí wéréké ó dífá fún Ládéyọríjù tí ìsàyè ìjì ó o ó ní aláìwórí mọ́jà bí ó ṣẹlẹ̀ nílé wa o Ọ̀rúnmìlà o aláìwórí mọ́jà bí ó ṣẹlẹ̀ nílé wa wọ́n ní èsìsì ló fojú jọdẹ ọ̀pá lóde jò látànà o ó ṣèdí wéréké ó ṣèdí wéréké ó dífá fún Ládéyọríjù ayé ìjì ó ó ní Ẹláìwórí mọ́jàbí ó ṣẹlẹ̀ nílé wa o Ọ̀rúnmìlà o Ẹláìwórí mọ́jàbí ó ṣẹlẹ̀ tó ibà olúbíkí tọ́kọ́ dáwé ọ̀sán ìbíkí tọ́kọ́ wàgbò ibà ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápòkà olólóńgbẹ̀dú dàsẹ́dẹ̀ pẹ̀lú tí gbẹ́ni yìnbí kàlòkàlò ẹ̀yin tẹ́ ẹ nílẹ̀ yìí ẹ o àtòfò àtàdánù kọ́ máa gbẹ́nú gbẹ́wò wá kí towó tọmọ kọ́ máa wá wálé kíbi ó kúrò nílẹ̀ yìí òfò kúrò nílẹ̀ yìí àdánù kúrò nílẹ̀ yìí rògbòdìyàn kúrò nílẹ̀ yìí èsìsì ló fojú jọdẹ ọ̀pá lóde jò látànà o ó ṣèdí wéréké ó ṣèdí wéréké ó di bábúládé yọrí jù tí ìsàyè èjì ó gbé o. àgọ́mọ̀jẹ̀bi ó ṣẹlẹ̀ nílé wa o Ọ̀rúnmìlà o ẹ̀là ìwòrì kọ́mọ̀jẹ̀bi ó ṣẹlẹ̀ nílé wa èsìsì wọn fojú jọ dẹ́. ẹ gbà wá ẹ gbà wá ẹ mọ̀ bọ̀ tá a rí i. <coughs> olórí kí la ṣe sí ah, òye mi náà omi o. ebi ń pa wá o. <coughs> Eh? Dekola, Adébáyọ̀, Démọ́lá. Ade. Ah. Ade. Kira saya. fẹ́ pé kábíyèsí ni mà ń àwọn ni wọ́n ti gbó wájú tèmi náà lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ah! bàbá ah! bàbá ah! bàbá. ọmọ tí ya wèrè. èmi ò mọ̀ bóyá a máa gbà tẹ kó bá ọmọkùnrin yìí o. èmi. ẹ̀yin lẹ kó bá. èmi bò. ẹ̀yin bò ní kí ni bẹ́ẹ̀ lẹ ní àfọlówó joyè. àyíwọ́ lọ́sọpọ̀ lówó ebi hmm. wọ ló ní ká pe bàbá tápà hmm. wọ kọ ọmọ bàbá tápà. mo rán létí bàbá tápà ni wọn sọ pé pé bàbá tápà mo rán létí. ọ̀ràn mi létí mo rán létí ni. ebi wọ ah ah ah bó o la ṣe kó gbá ojú wo làwọn aráàlú ó fi máa wò wá o. ọ̀rọ̀ ojú wíwò bó bàbá ojú wo làwọn aráàlú ó fi máa ṣe kínni. sẹ́yìn ọmọ pé tẹ́ẹ̀ báyìí mú kábíyèsí tí ń fò kéde ìjáwé orí ìgilẹ̀ ẹ̀ káwọn ìjòyè sùn nítorí báyìí mú ọba wa tí ń gbókè báyìí ó yẹ kẹ́yìn ọ̀nà pápá bùrá ni o. àfi kó filẹ̀ yí ilẹ̀. bàbá wọn fojú sí ńlá. kó filẹ̀ yí ilẹ̀ ni. ẹ tọ́jú ọmọdé ilé o ẹ sì tọ́jú àwọn àgbà tí ń bẹ láàrin ìlú ẹ rántí pé ọmọdé ò jòbì àgbà ò jóye o. kúrè mi kété àwọn àjẹpé ayé ó dánmọ ọyẹkú lónìí òkú bọ̀rọ̀bọ̀rọ̀ adíáfúwò aláìṣẹ̀ tí wọn ò fi kú lọ tó ní kú ìfà ni kágbó ká tó ní ká ṣe kó o lè dàgbà kó o parí. ẹ wo òrìṣà. ṣẹ́pẹ́ ìmọ̀pọ̀ rẹ̀ lémi Adéọlá. ojú wọn ló fọ́ràn wọn tí ìbí ní dáradára dámọ̀ ó tọ́ sí gbogbo èèyàn kókó ọlọ́run lọ́ba aláṣẹ pé ìtọ́ sí kò burú ti ṣe. pàtẹ́ rírì òbú kò sí mímọ alágbára ó ṣe lè gbogbogbogbogbò ìfẹ́ máa gbà wá sí ọ̀gá rẹ̀. tètè mi ìbá fi lè gbọ́ ọ̀dà táwa táwa ikú fẹ́ pa ọ́ nù ikú ó pa ọ́ bẹ́ẹ̀ mo sọ ẹ bá ń kìlọ̀ fún ẹ lókùú sin ẹsẹ̀ rẹ̀ nàgbọ̀nàgbọ̀n báyìí ló yọ ọ́ ta. lẹ́nu tó jẹ́ pọ́pọ́ ti wà bá àbá náwó fún wọn níran wọn wọn ò wéwé èrò jẹjẹ wọn ò lè jẹun wọn sì ti wà ẹ̀mí mi sọ fún mi pé aṣọ tó wà lọ́rùn wèrè ó yà wá bí èmi tí mo bí tí ìfẹ́ ẹ̀wọ̀ àti bí ọlá yìí ó padà yá sí ìwọ àtàwọn dọ̀bọ̀ jẹ sàrẹ́ lẹ́jọ́ ṣe bẹ́ẹ̀ lẹ́jọ́ fún alákùnrin. nígbà tí kinní burúkú rẹ yìí tó fi balẹ̀ jẹ́ bọ́ọ̀lù jẹ́ tó bá ti gbomi gbọ́ngbà náà. sàgbàdo daláwàdà ìdíyẹ. mọ́tò kò dára rẹ láàmú má bàa fẹ́ yọ ọlọ́mọ mẹ́fà làwọn àbọ̀lọ́mọ mẹ́wàá. bẹ́ẹ̀ ah, wúdọ́ bá da fánù ẹ̀jẹ̀ rẹ̀ láìkó